ká tó máa bẹ òun ni ó máa bẹ lọ láéláé ńgbà tá ò ní bẹ mọ́ abẹ arọ kí ó sọ pọ̀lọpọ̀ láti ọlà àti ìgẹ̀ fún wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ijó gbẹndà lùkẹyàmù eyi tí a ó fi rárá wa leti ní òní òun náà ní pé ní ká se ise to tó amalu salih gbogbo tó bá da níṣẹ́ kí ẹ máa ba lọ́wọ́ wa àwa mùsùlùmí gbogbo tó bá já burú níṣẹ́ kó mọ̀ sí lọ́rọ̀ wa torí àkíyèsí tó lọ́n pè àfúnù nínú alukurani mímọ́ ní àyà tí ò ló ń kà tí ò ló ń kà ọlọ́run ní àwọn tí wọ́n ní ìmánì tó imá àwọn yahudi ọlọ́run pè wọ́n àwọn kírísítẹ̀ ọlọ́run pè wọ́n àwọn sáájú ọlọ́run pè wọ́n àti amínímánì tó rinlẹ̀ tó kún tó má tó pé lẹ́yìn náà wọ́n wá ṣe dáadáa ṣe dáadáa kìí ṣe mọ́sálásí nìkan ṣe dáadáa sí gbogbo òjò gbogbo èèyàn ọlọ́ni wọ́n wá kírun wọ́n wá yọ sàká owó wọn ọlọ́ni kò sí tí ó gbọ̀n lẹ́rù kí a má fòyà kí a má fọkàn kí a má bẹ̀rù ọlọ́ni ti pèsè àlùjànnà náà tí wọ́n bá wọ́n wò ní jáde nu rẹ̀ láyé ìgbádùn ni tí ò lópin ọlọ́run tún ní dájúdájú àwọn tí wọ́n bá ní ọlọ́run ọba wa ọlọ́run ni tí wọ́n á dúró tó ṣàbòsí innal ladhina qalu rabbuna Allah summa istaqamu wọ́n dúró gbáyìn wọn ò bẹ̀rù wọ́n sin ọlọ́run wọ́n ṣe dáadáa láàrin àwọn àtọ́ ọlọ́run ọba dáadáa láàrin wọn àtọmọ ádámà dáadáa ọlọ́ni kò sí ìpéyàn páyà kò sẹ́rù bíbà àti ṣètò àlùjánnà kalẹ̀ ẹlẹ̀ fún wọn wọn mọ ìwà nù rẹ gbére ò ní jáde nù rẹ láíláí èló ló fà á táwọn fi ń pe àkíyèsí mùsùlùmí pé ní ẹja máa ṣe dáadáa ẹ jẹ́ kírun wo pé sàkáwó pé sàárà wo pé umuraji gbogbo ń tà bá máa ń dáadáa ká máa ṣe kó máa kún kó máa pé àwọn tó ò ní ká fún wọn àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà wa tó ò ní ká fún wọn àwọn tí wọ́n kì í sọmọ ẹ̀yà wa náà ẹja fún wọn ká ṣe fọmọ ọlọ́run ọba ká ṣe sàlátù fojísẹ́ lá Muhammad kákàlù kùránì gbogbo àwọn eléyìí dáadáa oore ni ká lásìkò kan tí ò sí dáadáa tá à ń ṣe nù rẹ̀ torí dáadáa yìí òun náà ni ó jẹ ká jogún àlùjánà iṣẹ́ tá à ń ṣe tó akéré rẹ̀ yìí òun ni ó ṣokùnfà tá a fi wà àlùjánà torí ọlọ́run fúnra rẹ̀ sọ pé ní àlùjánà tá a wọ̀ yìí iṣẹ́ tá à ń ṣe kò lè mú wa wọnú àlùjánà nílò ìfà hadith Abu Hurairah tó kún tójú sanlá Muhammad sọ pé ní kò sẹ́ni ó wọnú àlùjánà pẹ̀lú pẹ̀lú iṣẹ́ rẹ̀ wọ́n ní wọ́n kọ́ òjíṣẹ́ ńlá muhammad salasan ó lèmi gan náà ìní wàlùjẹ́nà pẹ̀lú iṣẹ́ mi àyàfi àánú ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run fúnra rẹ̀ rahmat min wọ fọtlin àtọ́lá tọ́lọ́run gbé fún alálùjẹ́nà tọ́lọ́run bá sàánú mi ọlá náà tó tún ṣe fún mi ìní tó wàlùjẹ́nà ká tó wá sọ èmi àti ìwọ lónìí àti mùsùlùmí àgbáyé tá a lẹ́ẹ̀ ta a lẹ tó pọ̀ nínú iṣẹ́ dáadáa nítorí náà nǹkan ẹ dákun ẹ gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹ jẹ́ máa ṣe dáadáa eléyìí ni ó jẹ́ ká jogún àlùjánnà torí Ọlọ́run ní àájogún rẹ fún yín tá a bá la jogún nǹkan ọ̀ ṣiṣẹ́ rẹ̀ òrìṣtùmùhà ẹ jogún rẹ tá a bá jogún nǹkan nínú Islam ìní pé tí baba yìnyín bá kú tó bá fọ dúkìá báàlù jẹ́ náà ṣe jẹ́ fún mùsùlùmí nù ọdún mélòó lọ fi sọ́nà ọba ọgọ́rùn méjì ọdún ó wà wà nù àlùjẹ́ náà gbére àìmọye ọdún torí náà bima kuntum ta'malun ajogun rẹ fún yín kìí ṣe torí iṣẹ́ yín ṣe torí yín torí àánú ọba àti ọlá rẹ̀ ẹ dákun ẹja máa ṣe dáadáa ẹja máa ṣiṣẹ́ tó dáa wàyí o ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀yà wa mùsùlùmí àfà limamu ní ìpínlẹ̀ yobe tí ó gbé sọ́jà tó ràn lọ́wọ́ nu ọkọ̀ rẹ̀ ó sì fìbọn pa kó bá gbé mọ́tò eléyìí dáadáa ló ṣe à ń bẹ lọ́wọ́ ọba kọ́mọ́sà ìka kún àwọn tá à ń pè ní ṣèyí díẹ̀ sìn àmì ó ti ṣẹlẹ̀ lábújá náà rí ọ̀kan náà limamu wa ńlá lábújá bíi ó gbé àwọn kan náà táwọn náà wà nù sẹ́ tí wọ́n aṣọ ìjọba pẹ̀lú ìbọn ó sì ràn án lọ àwọn ọ̀nù mọ́tò báyìí wọ́n kẹ́ gbé wọn hàn wọ́n sì bó lójú wọ́n sì gbé lọ àìgbà tí wọ́n sanwó tí wọ́n tún gba mọ́tò lọ. eléyìí ò ní a máa sì máa ṣe dáadáa ká máa ṣe dáadáa ká máa wá wárú dáadáa tá a ṣe tí ò ní pa wá la tí ò ní pa wá la ẹ máa wo sẹ́ tẹ́ẹ̀sì tí ò ní sí paranu rẹ̀ àwa ń bẹ ìjọba ntiwantiwa kí wọ́n gbégbèsè tó tọ́ tó yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ láì jìnnà láti rí i pé ní wọ́n dá sẹ́ríà fún sọ́jà tó pa ọ̀gbẹ́ni Ìmáàmù Gòní àmì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó mọ́sàáì foríjì gbogbo wa kó mọ́sàáì fọkàn wa balẹ̀ àmín.